iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírìn. ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá létò ratatata ọmọdé ń bọ̀ ṣọwọ́ yá lẹ́tọ̀ ratata tágbàlagbà ń lọ. àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o ṣọwọ́ ya lẹ́tọ̀ ṣọwọ́ yá ti dé Jagunlabi wọ̀lú alára àgbàyídá ti dé Ogunléke Sàámọ̀ ọmọráyé lógún Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ níbi ni jọjọ ní skunkẹ́lẹ́ tótótó mímí jọjọ mísíkò kẹlẹ tótótó. lanilójú lanilójú mo tún dé àgbà nínú àwọn òǹpèdè mo mà tún bọ̀ kẹ́ kábíyèsí fọlọ́run ọba mi èdùmàrè àrí ìró àlá ọba tó ní gbogbo àgbáyé adára bí egbin ọlọ́run ọba mi àṣàyàn ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ èdè ńlá tẹ́nìkan kan ò lè pè tán àpátápá àrà jagunjagun níbi ogun bá le ọ̀rọ̀ ńlá tó fi ṣe ogun rán ni gbìngbìn nìkì à ń wo bí àti ẹlẹ́kẹ̀ kélékélé lawo wọn nílé akélé dùgbẹ̀dùgbẹ̀ báyìí náà lawo wọn nílé gẹ̀rẹ̀jẹ̀ ọlọ́run ọba mi nìkan náà ló lé téńté tẹ́nìkan kan ò lè dààmú o hmm, ní kíni ìran ọdẹ náà ní fi ìjálá òun ti rè mọ̀jẹ́ ní fi júbà lọ́wọ́ ògún dókítà ọlámídé ọlọ́run ọba mi lèmi fìbà fún o báwọn ọba alẹ̀ bí wọ́n ṣe máa ṣèbà lọ́wọ́ ẹni tí máa gba ìṣákọ́lẹ̀ lọ́wọ́ wọn ìyún àwọn kábíyèsí bẹ́ẹ̀ náà mo ba búrúburú níwájú rẹ ọlọ́wọ́n ọba mi Èdùmàrè òkè báwọn wòlíì bí wọ́n ṣe máa ń falẹ̀ mọ́ táwọn àáfàá máa ń falẹ̀ mọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ìwọ ọlọ́wọ́n ọba mi lèmi falẹ̀ mọ́ ńgbà tí mo kúkú lẹ́lòmíì bí mọ́ṣáláṣí ti ṣe iyebíye lójú àwọn àáfàá tó bẹ́ẹ̀ iná ni kàábà ṣe iyebíye lójú wọn o ọlọ́wọ́n bá mi wọ́n nìkan ló ṣe iyebíye lójú èmi dókítà ọlámídé <laughs> ní kí ni ọlọ́wọ́n bá mi ìwọ ló jọ mí lójú débi tí mo dé yìí ìwọ náà ló sì gbé mi ga débi tí mo ga dé yìí ọlọ́wọ́n bá mi Èdùmàrè kábíyọ̀sí ọba àláwòrán bíi ẹnlẹ ń bẹ̀ wọn ẹ sì kú kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́nyà ní ìkànnì Kaftan television yorùbá ògúnlékè samuel olúbáyọ̀ yín rèé o àpọ́nbẹ́pọ̀ rẹ́pìsẹ́ńtà èmi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ pọ̀ lọ́nà ọba mi lónìí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi samídì ọ̀pọ̀lọpọ̀ láàrin pédepéde káàbàtà ní tilé toko ojúlówó ọmọ ìyẹlẹ́ja tó dolóògbé ń gbòòrò olúwòdèrè ní jọ́sí èmi á máa sọ fún yín pé òjò pátápátápátá fẹ́wé kókò olùbàtà ya pátápátá apàpàtà lórí àpáta ó jẹran akátá tó sè lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tatata ọpẹ́lọpẹ́ onípàtà Ọlọ́run ọba mi Èdùmàrè inú kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tatata pa alápàtà mi pátápátá. ara ah, ah, ìyú mi kí ló yùn wẹ ètò dókítà Lámìdé ṣàwọ ìyá. Hmm, ẹlẹ́nìkan ni ó bẹ̀rẹ̀ yẹ ní òun yìí gbàdá sí mọ̀wá múndínní kó làgbó àgbo mi náà ní gbogbo àwọn wòlíì wòlíì náà ló ah, bàbá kọ́lọ́wọ́ mọ̀ ṣáájú wọ́n mi ẹ̀jẹ̀ lọ tajà fáwọn èèyàn ẹ máa fetí kọ ẹ máa fetí kọ ẹ máa fẹ̀gbẹ́ kan ojú wò dádì wọ́n gbé fáìlì síwájú yín ẹ̀yin náà ẹ̀ dá wọn lóhùn náà wá ah, àá ah, ẹ sáyìn fáìlì wọn ẹ ṣá ebi sọwọ́ yá ló sì wà wájú yín ẹ wo ọmọ ayélujára mo tún ti dé sí lọ́rùn lónìí ṣé ẹ mọ̀ wípé dídé dídé báyìí náà ní tewé adé bíbọ̀ bíbọ̀ náà báyìí náà ní ti Ẹ̀bọ̀nyì dókítà Ọlámídé mo tún ti dé lónìí tí màá jálẹ̀ bí àpò ẹ̀wà tí màá jálẹ̀ bí ìyèrè mo gba skiyaski miskiyasti mo dùn mo pọ̀ mo wè mo ga tó pẹ̀tẹ́ ẹ̀sìn fún àtọ́dà bẹ́ẹ̀ pọ́n ti sọ fún mi pé mo tún ti ga tó pò náà báyìí nísìn <laughs> ṣé ẹ rántí bọ̀ dáhùn tó ní mo pọ̀ yamayama ẹ̀yin náà pọ̀ yamayama ètò tòní yọ̀ọ̀la akíndé ọ̀pọ̀ bàbá tí kò lábala a bí di olódùmarè ẹ má gbàgbé ojú ọjà yá bá a bá ti wá padà dé látòdú ọjà mo ti ní ó sẹ̀rì mọ́ dodo mi ó ṣe kí ni ó pọ̀ ẹni tí mo nílé agodo lónìí ẹ má wọ̀ ìta bá ti dábàá lágbé e yẹ̀wò ẹ mọ̀ pé nǹkan gbé nǹkan hanu nǹkan jẹ nǹkan ah fáìlì yàtọ̀ sí fàlì búrẹ́dì yàtọ̀ sí kí ni ó yàtọ̀ sí bẹ́ẹ̀dì wàláì mò ń lọ oko ó yàtọ̀ sí mò ń lọ oko <laughs> abala abidi olódùmarè ńlá ńlá ṣe bẹ́ẹ̀ ta wà kí la fẹ́ fi yan ọlọ́run bá mi lónìí ẹ má gbàgbé o a ajá bí bàtà dídòjé e ejò ẹ e ẹyẹ fífìlà gígèlè gbígbàgùdà ẹ ò ẹ ẹjá máa kà á lọ báwọn a ti wà níbi lí lí la fẹ́ fi yan ọlọ́run ọba mi lónìí lí mm, ṣé wọn pé ondo á ní lílá <laughs> ṣòwò lílá <laughs> lí lanilójú lanilójú ọlọ́run tó jẹ́ pé òun ló là mí lójú ló là yín lójú tí ò jẹ́ káwọn ayọ́ àwọn ah, máa fẹ́ tọwọ́ bọ̀ dókítà ọlámídé mo yá ṣe mo yá ayẹ bàbá <laughs> lí lòní lọ́la lànà lọ́túnla ní gbogbo ọjọ́ gbogbo ọlọ́run ọba mi ló ní gbogbo ìgbà láì sí ọlọ́run ọba mi kò sẹ́kìnì o kò sẹ́ni tó lè lo nǹkan kan láyé fá àbàdà ẹ̀yin náà mọ̀ àbí èmi mọ̀ o bẹ́yìn ò bá mọ̀ òun ló jẹ́ kémi náà máa lò ní báyìí ẹlòmíì náà ni ó sì tún lọ́la bọ́lá bá sì tọ́ pàwọ́ látún lọ́la ẹ kú lórí ẹ̀ lí lògbàlògbà lọ́lọ́run ọba mi ẹni tó jẹ́ pé kò sẹ́ni tí ò lè lò mọ́ gbà ṣé ẹ rántí ó ti lo àwọn ààrẹ àwọn ààrẹ àná kan ó ti lò wọ́n mọ́ gbà ṣùgbọ́n lónìí báyìí àwọn kan wọ́n tún ń lògbà lọ́wọ́ àwa náà ti ń lògbà tí wọ́n bá dọ̀la ó ṣe é ṣe kọ́ lọ́wọ́ tó ti yẹ kí ni kò sì sí ohun tá a ṣe sí òun lọ lọ́wọ́ àwọn lọ́hùn. lina ni làákàyè fún gbogbo ẹni tí ò ní òun ló fáwọn ọ̀tá mi làákàyè ló jẹ́ wọ́n mọ̀ pé ọmọ ọlọ́run lèmi wọ́n ti sáré sáré sáré nígbà wọn wà ah, ah, làákàyè yín ni ò pé bí làákàyè yín bá pé ni <laughs> ẹgbà làákàyè díẹ̀ kẹ́ lè mọ̀ pé ọmọ ọlọ́run ni. àwọn ẹlẹgbẹ́ àwọn ẹlẹgbẹ́ àwọn ẹlẹ́jẹ̀ wà nù gíròkò inú gíròkò náà láti fún láàkàyè. <laughs> inú gíròkò kan láàkàyè tèmi ti wá ọ̀dọ̀ Ọlọ́run ni lílọ́gun ọ̀fẹ́ lọ́lọ́run ọba mi Èdùmàrè ńlá síwájú ogun òun náà lákẹ́yìn ogun lẹ́yìn Ọlọ́run Ọlọ́run náà tún ni lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmíì lé labalábá tẹ́gun ayé ò lè ṣe kínní tí ò lè gùn láìfá àbàdà oh God of mercy lílà nkárè ajẹlójú onílé jẹlójú àlejò kò síbi tẹ́lẹ̀ wọn ọba mi ò ti lè jẹ Ọlọ́run dákun wá jẹ ọpẹ́ tèmi náà lónìí òun mo ti gbé kalẹ̀ yìí ẹ ẹ̀yin ò lórí ojú ara lẹ fi ń wò kọ́kọ́rọ́ ìjọba ọ̀run rè <laughs> ẹ jẹ́ ìṣe bẹ́ẹ̀ kí n kó lábala yìí kò ní í ṣe kíni kò ní í jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ìṣe bẹ́ẹ̀ ká dojú ọjà pápá ti dojú ọjà àwọn òrékè lẹ́wà yẹn wọ́n ti ṣe kíni wọ́n ti wà ń bẹ̀ ẹ dákun kí lẹ̀ ń tà ṣáájé ń wọgbá mà ṣáájé ń wọgbá ṣà ẹ dákun ṣe é fòrò ṣe é dààmú ṣe làákàyè yín wà ń bẹ̀ ọlọ́run ò ní jẹ́ ó kú ń bẹ̀ o ẹ adójú ọjà mò ń lọ mò ń bọ̀ mi ò tí ì dé. wòlíì àgbà ló ń jẹ́ wòlíì gbọ́ mi wọ́n pè mí wọ́n mi gbé pè. ó bẹ̀tà ó má gbé pè torí pé ọ̀dọ̀ àwọn wòlíì ló wà èmi á jẹ̀ máa tẹríba fẹ́ mi. Ah, wòlíì ẹ gbọ́ wọ́n yàn mí wọ́n mi gbọ́ àmì òróró tó yàn mí dáadáa. ó bẹ̀tà ẹni tó fẹ́ yàn yín bóyá kó jẹ́ kẹ́ ẹ lọ máa yan àgbàdo tó ẹ pẹ̀ kàn fẹ́ yan yíyan yẹn ẹ lọ máa yan àgbàdo àbí ẹ máa yan ẹja ẹja mọ́ mi ìfẹ́ yan ẹja mọ́. ẹ yan àgbàdo nígbà mi orúkọ tèmi ni ayọ̀ ajíwọlé wòlíì àgbà mo fàsìkò sọ fún yín wípé a tún máa pàdé láyọ̀ àtàlàáfíà lórúkọ olúwa thank you so much for loving us i love you too. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo nǹkan fèrè bá rìnrìn ká sọ pa àárín. ó ní gbaski yaski whisky yaski ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ní fúrigidi fìyìn ní skunkẹ́lẹ́ tó tó tó. Ah! Ayubi kalawa mashani wawa nema kama kana eya mera yigogo na shashi mi mi mi makabo ẹ káàbọ̀ padà látọjú ọjà lọ́hùn-ún apọ́nbẹ́pọ́ rẹ́pìrìsẹ́ńtà iná rẹ̀ mo ṣe wà lọ́rùn yìí ní kí n ní mi tí mẹ́ <laughs> ájọ wà nílé agodo báyìí abala gbéyẹ̀wò ńlá ṣe bẹ́ẹ̀ tá a kan lù ẹ mọ̀ pé mo pọ̀ mo lála mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dù mo ní kìmí ní skọ̀ǹkẹ́lẹ́ tó mo gbá skiyaskimiskiya ah bó ló ṣe ń ṣe yín ẹ jẹ́ rọra mú mi <laughs> ẹni tí mo gbé wá sí ilé agbára lónìí ẹni tó yẹ pé ẹ̀yin gan fúnra ara yín ẹni gba ojúmọ́ ni ṣẹlẹ̀ mọ̀ pé àkókò tá a wà yìí pàápàá jùlọ abala tá a wà yìí abala tó jẹ́ wípé a máa ń fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu báwo ló ṣe ń rí ládọ̀rin ṣọwọ́dẹ̀ ń yá o iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ṣẹ́ ẹ̀kọ́ ni o àbí ẹgbẹ́ wa látọ̀run tẹ́ bá ti ẹgbẹ́ wa látọ̀run kí lẹ ṣe sí i tó fi yẹ pé kí ni ó dúró rẹ́gí táwọn èèyàn fi ń wòye tí gbogbo ẹ̀ fi ń ná báyìí tẹ́ ń gbọ́ wúrà ẹ̀wọ̀n tó ń pè ní wúrà náà gold yes <laughs> mo gbé wúrà wá sílé agodo lónìí gold ẹ̀yẹ́ máa ń wò pé bóyá èèyàn gold yẹn gangan ni kẹ́ ẹ máa wò ẹ̀ wo ṣe rí ni MC Gbẹ̀ngà Gold ni mo gbé wá sílé agbára ọmọ àsọdún kan fún yín ní kíni o ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí àlejò mi ẹ káàbọ̀. Ah, ẹ ṣe olóòtú. Hmm, ẹ bá mi kí àwọn aráalé. Ah, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ní ilé lóko adúpẹ́ ah, lọ́wọ́ yín fún àdúró tiwa ah, àdẹ kí gbogbo yín pé ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ àdúpẹ́ hmm. lọ́wọ́ yín o. àdẹ hmm, hmm. kí gbogbo ohun yẹn tutù ọ̀dà bíi tèmi ẹ̀rí wá lọ́wọ́ ìta náà <laughs> ohun yẹn ọ̀dà bíi tèmi lọ́bàjẹ́wò rẹ̀ bá dàbí tiẹ̀ ìrìn àjò tó mẹ́rin síbẹ̀ náà ló ṣe máa rìn. àbóyún mọ́ yín ni ọjà rẹ̀. <laughs> ẹ ṣe olóòtú kí ni orúkọ táwọn èèyàn mọ̀ yìí sí gan-an nísànsàn. gbogbo ènìyàn mọ̀ mí sí Gbénga Gold dó hmm. kì í ṣe. orúkọ àbísọ yín. orúkọ àbísọ mi ni kì í ṣe orúkọ àyàbá. àyàbá. Hmm. orúkọ àbísọ mi ni. gẹ́gẹ́ bí orúkọ bàbá mi ni Ọlátúnjí hmm. ṣùgbọ́n wọ́n máa ń pè mí ní Wúrà Olúwàgbémiga wúrà eh, olúwagbémiga eh, orúkọ tí wọ́n sọ mí nìyẹn so ọlátúnjí wúrà olúwagbémiga bless you ẹ wá sọ di gbẹngà gbẹngà gold òyìnbó ah! mi ó pọ̀ <laughs> gbẹngà gold iṣẹ́ wo lẹ́yìn láàyò. ẹ iṣẹ́ adẹ́rìnpòṣónú hmm. kí a máa pa àwọn ènìyàn lẹ́rìn-ín aláwàdà hmm. ni mo yàn láàyò. Hmm, ó mà lágbára o. Ah! <laughs> lónìí báyìí ẹ sì rẹ́rìn wà ọlọ́run ah, ògúnlà <laughs> ẹ rẹ́rìn lónìí Gbenga Gold kó tó di wípé àwọn èèyàn rẹ́rìn wọ́n rí wípé ìrìn àjò yín lemọ́lemọ́ wọ́n ń pè yín síbí wọ́n ń pè yín síbí wọ́n ń pè yín síbí ṣùgbọ́n wọ́n ò pẹ́ bó lè yín ó ṣe wá ò pé iṣẹ́ adẹ́rìn-pòṣónú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lèèyàn yàn láàyò ṣé àìkàwé yín ló jẹ́ kẹ́ yẹn ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ láàyò ní àbókan wọ̀nyí bẹ́ẹ̀. Mm, ẹ ṣe olóòtú mm-hmm. tábàdé ká wò láti bẹ̀rẹ̀ iléèwé tí ó dára jùlọ mm. ní ìpínlẹ̀ Ondo mm. ni mo lọ láti bẹ̀rẹ̀ <laughs> iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo lọ eh, nílò olójì ní Antidupe Nursery and Primary School gbà mú kúrò ń bẹ́ẹ̀ mo lọ sí akíyanṣóyè modern college mm-hmm. nígbà mo wá parí mm. ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ àti ìrìnrìn àjò nígbà tá a máa padà dé ni a rí ìwé gbà láti jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ níléèwé gíga ti Adéyẹmí College of Education. ìyẹn ni pé London Gbénga Gòdè parí Adéyẹmí. àwọn ah, parí ládéyẹmí. ẹ kì í ṣe pé kì í ṣe pé ìkàwé <laughs> eh, ló jẹ. Eh, mo yàn láàyò ó wù mí ni. lọ́kàn yín. láti bẹ̀rẹ̀ ni nígbà mo wà kékeré làwọn òbí mi ti ń wò pé ẹ eh, aláwàdà lọmọ yìí ó jẹ hmm. torí pé àwọn òbí mi wọn bí obìnrin ọkùnrin mẹ́rin ni. láti láǹtì. bẹ́ẹ̀ ni so <laughs> èmi tí mo sì wà láàrin wọn so èmi mo máa ń pa wọ́n lẹ́rìn hmm. pàtàkì jùlọ tí ò bá tẹ fi bẹ́ẹ̀ sí àwọn òbí wa ń lé ẹ mọ̀ pé àwọn eré kan wà tó yẹ pé a máa máa ṣe nínú ilé hmm. àti ilé mi mo ti bẹ̀rẹ̀ bàbá mi náà aláwàdà ni ẹ̀gbọ́n tí wọ́n bí èmi lé náà aláwàdà náà tún ni ṣùgbọ́n àwọn yẹn ò kàn ṣe tí wọ́n ní inú ilé láti máa fi ń para wa lẹ́rìn. ọ̀dọ̀ ìjà ṣe báyìí ṣé torí pé wàá mú iṣẹ́ ìwà òun lẹ ti bẹ̀rẹ̀ ni àbí ẹ padà kọ́ ẹ ní àkọ́kọ́ hmm. mo mo sọ pé àtinúlé ni mo ti hmm. bẹ̀rẹ̀ láti kékeré hmm. nígbà mo déléèwé ẹ mo bẹ̀rẹ̀ sí í mu lò tó di pé bóyá níléèwé wa ní ẹ nígbà yẹn a máa ń pè kinní kan ní curriculum activities mo rí pé èmi ni mo gbé ètò yẹn náà kalẹ̀ níléèwé ńgbà yẹn oh. tó di pé bóyá lọ́jọ́ Thursdays a máa máa ṣe àwọn ètò yẹn tó jẹ́ pé gbogbo àwọn ọmọléèwé ló máa péjú pésẹ̀ síbẹ̀ tá a máa máa wo gbogbo tá à ń ṣe so ńgbà mo wá parí níléèwé yìí olórí ọ̀fẹ́ àti lọ sí ó fẹ́ràn pé mọ̀ sí mi ló gbọ́ program yẹn lórí rédíò pé àwọn kan ò tán bá ní eré orí ìtàgé ò tán fẹ́ ṣe o àwọn tó máa ń ya àwọn àwòrán gbogbo kíní ẹ̀ tàwọn tó bá fẹ́ kọ́ṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ hmm. mo tẹ̀síwájú lọ sílùú Àkúrẹ́ nígbà mo dé ìlú Àkúrẹ́ àwa igba ó lé èrò tí wọ́n wà ń bẹ̀. more than two hundred. bẹ́ẹ̀ni ni a wà ń bẹ̀ hmm. ṣùgbọ́n mo jẹ́ ọ̀kan nínú àwọn mẹ́wàá tí wọ́n mú tí a fi rìnrìn àjò ní ọdún two thousand and four. Hmm. Ah, ọdún lárùn. <laughs> Eh, bẹ́ẹ̀ni <laughs> so eh, eh, two thousand and four yẹn náà mo parí ní iléèwé Uh, secondary school secondary school iléèwé girama <laughs> eh, iléèwé mm. grammar. Mm. so nígbà tí uh, mo wá lọ sílùú Ìbàdàn ibẹ̀ mo ti pàdé Babátúndé Ọláníyì tí ó kọ́mà àti Abdulganiyu Abdulrazak àti bàmí Yẹmí Sóǹdé Jìgàn Alákàlà Jìgàn Àkàlà hmm. so àwọn yẹn ni wọ́n ràn mí lọ́wọ́ dé ipò tí mo wà ọdún kan hmm. náà mo lò lọ́dọ̀ wọn ọdún kan eh, tí mo fi padà sí Ondo State. Ah, ọ̀làgbà ọ̀làgbà ẹni tí ń bẹ ní agodo Gbẹ̀ngà Gold òun náà lẹ ti ń wò wọn nítorí ètò ìṣọwọ́ yẹn ní máa ń sọ fún yín pé ẹ wò ó ẹja tí ń bẹ nínú bú táwọn mi ò lè gbé kò tí ì sí o <laughs> nìkìnnì ẹ mọ̀ pé láìpẹ́ ìmọ̀ ẹ ti rántí ẹran ìyá Òṣogbo <laughs> Gbẹ̀ngà Gold ìtúnrì ẹ Gbẹ̀ngà Gold tàbá wá wò wípé ẹ ti bẹ̀rẹ̀ nísànsàn tẹ́ ẹ ti fi ṣe àwàdà yìí jẹun yóò tó ọdún mélòó. ẹẹ nígbà tí mo padà lẹ́yìn ọdún kan uh, ọdún kan tí mo lò ní two thousand and six ni mo ti bẹ̀rẹ̀ sí ń gba owó láti ọwọ́ àwọn ènìyàn láti wá jẹ́ bí adarí ètò. two thousand and six hmm. ẹ̀yà bá kà á ní ìsìn báyìí ní ìsìn <laughs> ọdún mẹ́wàá ti kọjá mẹ́ẹ̀ẹ́dógún ti kọjá ìjẹ́ iná lẹ sì ń ṣe. iṣẹ́ ọ̀nà ń ṣe. adúpẹ́ lọ́dọ̀ lọ ọ̀pẹ́ lọ́dọ̀ lọ ẹ tá a bá wá wò báyìí bó o ní ọrọ̀ ajé iṣẹ́ yìí lásìkò tá a wà àti pé sáwọn pé àsìkò kòrónà bó ló ṣe rí báwo lẹ ṣe sustain. ṣe rí àsìkò kòrónà yẹn ó lágbára díẹ̀ torí àráyè jáde àsìkò yẹn sì bọ́ sí àsìkò tí mo gbé ètò kalẹ̀ ètò yẹn àti ná ẹgbẹgbẹ̀rún owó. ẹgbẹ̀lẹ́mùkún owó sí. sí i tó jẹ́ pé ó kù ọ̀sẹ̀ kan ká ṣe ni wọ́n gbé ah, òfin àgbẹ̀tìpa wọ́n gbé gbogbo èèyàn tipa <laughs> wọ́n gbé jáde ah. so gbogbo àwọn owó tí àwa tiẹ̀ ti tá a ti ná pamọ́ tá a kó pamọ́ tá a ní ká lò àti ná gbogbo ẹ̀ sórí ètò yẹn hmm, kò hmm. wá sí orí ọ̀fẹ́ kò sí ìgbẹ́kẹ̀lé kankan síbi kankan hmm. àfọlọ́run àwọn òbí mi náà wọ́n fi mí sílẹ̀ mo lérò pé nígbà kòrónà yẹn wọ́n dúró tì mí bákan náà àwọn tí a ti ṣiṣẹ́ fún hmm. tí wọ́n ń bẹ lókè òkun àtàwọn tí wọ́n wà ní orílẹ̀-èdè tí a wà yìí wọ́n dìde ìrànlọ́wọ́ hmm. pé ah no ẹni báyìí so àsìkò yẹn sì lọ́lọ́run tó wá fún mi ní ẹ̀bùn kan a máa kéne fún ọjọ́ ìbí. Hmm. àwa fi yẹn ṣe yìí so wa gbogbo compound inú ilé mi di pé kéèyàn máa tibì jáde síbì máa pariwo pé ah àkọjọ́ di òní so lórí yẹn lásán o tún lóye tó tún wọlé. tó tún wọlé ọ̀dà Gbénga Gold ẹ jẹ́ kí n wá béèrè ìbéèrè nítorí àkókò wa ṣé iṣẹ́ àwàdà yìí iṣẹ́ rò pé ó pé àti wípé ṣé èèyàn téèyàn bá yàn láyò ẹ̀yin gan fúnra yín báyìí ní ṣe ẹ lè gbàdúrà pé kẹ́ ẹ fi lọ́mọ lọ́wọ́ abẹ́ wípé kò pé pé káwọn èèyàn kúkú má yà bẹ́ẹ̀ mọ́. Ah, iṣẹ́ àwàdà pé lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pé. bẹ́ẹ̀ni tí n bá ní parọ́ láwọn tí mo ti kọ́ ní iṣẹ́ yìí mm-hmm. tí wọ́n dẹ̀ fi ń jẹun mm-hmm. èmi gan tó jẹ́ pé ọ̀tọ̀ ni ohun tó lọ kà níléèwé ṣùgbọ́n mm-hmm. lọ́wọ́lọ́wọ́ bí mo yẹn bá yín sọ̀rọ̀ báyìí ó fi jẹun èmi sì wà tó yẹ pé tí mo ràn lọ́wọ́ lọ sí àwọn radio stations nípasẹ̀ bí mo ṣe mọ àwọn ènìyàn iṣẹ́ ìpè lọ́pọ̀lọpọ̀. Eh, iṣẹ́ yìí mo lè fi lé ọmọ mi lọ́wọ́ torí pé èmi gẹ́gẹ́ bí ènìyàn kan a máa pera mi ní celebrity MC the world best the world famous MC tí gbogbo èèyàn mà sí ìgbàlódé MC torí ọ̀rọ̀ tèmi a máa yàtọ̀ sí gbogbo àwọn tó kù ìdí rẹ̀ ni pé mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé kò sédè tí ń bẹ nínú Yorùbá àti èdè òyìnbó tí n bá ti wà ní gbọ̀ngàn ibi tí mo ti fẹ́ darí ètò àwọn èèyàn máa ń wò mí ní ààyè àrà ọ̀tọ̀ torí tí n bá ti lè gbé ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ́wọ́. nǹkan tán <laughs> nǹkan tán ọ̀dà mo fẹ́ fẹ́ kí ẹ bá mi gba àwọn òbí tí wọ́n fẹ́ kọ́ mọ wọn ẹ̀mọ̀ tó jẹ́ pé wọ́n yìí ẹ̀bùn tọ́mọ bá ní wọ́n yìí fi bẹ́ẹ̀ káràmásìkí ẹ̀ irú ẹ̀yin aláwàdà báyìí ṣe bóyá ọmọ kan ń ṣe àwàdà nínú ilé àwọn ọ̀gá eré ipá ẹ̀ pọ̀ jù àwàdà yìí náà ni ẹ bá mi gba àwọn òbí nímọ̀ràn lẹ́yìn náà ẹ wá gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn lórí iṣẹ́ ọwọ́ ṣé kó máa ṣiṣẹ́ ọwọ́ ni àbí ìwé nìkan náà ni kí wọ́n kà. ẹ ṣe olóòtú ṣe rí ẹ̀yin kọ́kọ́ tibẹ̀ yẹn bẹ̀rẹ̀ mo rántí gbà tí èmi náà fẹ́ bẹ̀rẹ̀ pé mo fẹ́ máa ṣe àwàdà bàbá mi àṣẹ àmọ́ bá mi jà pé ah rárá o a lè máa fi ṣeré nu léńbi o wọ́n jọ tí wọ́n jọ jáde ìta pé àwọn fẹ́ kí n jẹ́ àwọn olùṣúná accountant accountant <laughs> because bàbá tó bí mi lọ́wọ́ náà accountant ni ẹ́ hmm, ó mọ̀ nípa ìṣirò dáadáa ìṣúná owó hmm. so nígbà tí ó di pé màá lọ màá ṣe gbogbo ẹ̀ wọ́n máa bá mi jà àtòdọ́jọ́ kan báyìí mo kúrò mo lórí ọ̀fẹ́ àti kúrò nílé gbà mo kúrò nílé mo wá lọ program kan wọ́n ní gbogbo àwọn tó bá ní ẹ̀bùn pé ká wá lọ program yẹn mo lọ ọ̀fẹ́ ganan tó fún mi ń fọ́ọ̀mù nígbà Ọlọ́run fẹ́ ṣe àṣe ètò yẹn nílùú Àkúrẹ́ mo gbé ipò kejì hmm. ipò kejì nínú àwọn tó yóò díje so wọ́n mú èèyàn kan fáwọn olórin wọ́n mú èèyàn kan fáwọn aláwàdà wọ́n mú èèyàn kan fáwọn oníjó so ní ti àwọn aláwàdà yẹn èmi náà mú gẹ́gẹ́ bí ipò kejì wọ́n fún mi ní two hundred thousand naira cash so wọn pẹ̀lú bá ń ṣe fún mi lọ́jọ́ yẹn mo mú wálé fọ́tò tán ya gbogbo ẹ̀ àtọ́jọ́ yẹn mú e délé báyìí bàbá mi ní ṣé iṣẹ́ ọ̀rọ̀ ló fẹ́ sọ ọ̀yá. máa lè ṣe <laughs> máa sọ lọ tó bá ti jẹ́ báwọn so gbogbo ẹ̀yin òbí wa tí ẹ̀ ń wò wá mo mm. fi àsìkò yìí sọ fún wa pé tí a bá rí ọmọ wa tí ó wù lọ́kàn láti ṣe ohunkóhun ẹ má jọ̀rọ̀ àwàdà nìkan ohun tó bá ẹ jẹ́ kí a ká gbárùkù tí wọn ẹ bá ní parọ́ mo mọyì orílẹ̀-èdè tí mo ti dé nípasẹ̀ iṣẹ́ yìí mi ò dẹ̀ débì kankan kí a sọ pé àmọ́ ní báyìí rí bí n bá dé báǹkì bí mo ṣe wà bí rò bá pọ̀ tó aláwọ̀n tí ó sọ̀wọ́ sí mi bóyá máa bọ̀ wájú so iṣẹ́ yìí ó níyì tó pọ̀ hmm, bẹ́ẹ̀ ni ó níyì tó pọ̀ ọ̀dà ẹgbà àwọn ọ̀dọ́ náà tí wọ́n bóyá kán kàwé ni àbí kán yanṣẹ́ ọwọ́ kan láàyò. ẹ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ẹ ń wò wá gbogbo wa pátápátá lóòótọ́ ó dára láti kàwé torí bẹ́ẹ̀ ṣe ń wò mí second class upper mo bá jáde mo lè ṣe ṣe lọ́wọ́ ìwà ẹ̀ mo ń ṣe ètò ìkàwé mi lọ́wọ́ University of Cotonou so ìmọ̀ràn tèmi ni pé ó dára kéèyàn kàwé torí àsìkò ìwé ó sì máa tó máa wúlò ṣe ń bọ̀ ṣùgbọ́n ó dára lọ́yẹ̀ àsìkò tí a wà iṣẹ́ ọwọ́ dára púpọ̀ hmm. èmi náà mò ń kọ́ṣẹ́ ọwọ́. yàtọ̀ sí iṣẹ́ ọwọ́ tẹ̀ eh, tún ní ẹ̀tọ́ eh, kọ́ṣẹ́ mi. mo tún kọ́ṣẹ́ mi mo ń kọ́ bí wọ́n ṣe ń rán aṣọ. ṣúgàjà. Eh, <laughs> ìlú Èkó tí mò ń gbé mo kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń rán aṣọ mo lérò pé ó létò kan tá ṣe kọjá ní ní ìlú Ondo yìí aṣọ mo wọ̀ lọ́bẹ̀ èmi fúnra mi mú ràn mo sì dára sí i. iyọdún. ara tó tẹ́ mi lọ́rùn. abẹ́ ẹ̀rọ lọ. mo mo dúpẹ́ lọ́wọ́ wọn tí mi ò fẹ́ dárúkọ wọn mm, mm, mm, ṣùgbọ́n bàbá yẹn ọ̀kan nínú àwọn tí wọ́n ń ṣe òṣèlú ní ìlú Ondo ni wọ́n nígbà mm-hmm. mo sọ fún wọn mo lérò pé pé mo ń kọ́ṣẹ́ machine mẹ́ta. Eh, ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ kúkú dárúkọ wọn ká dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ má dúpẹ́ ẹ má dàkọ. so mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pè fún mi pé ó yá lọ́ máa lò ó hmm. ní ìgbà yẹn gan mi ò tí ì mọ̀ bá ṣe ń lò ó ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ àyè mo ṣe lè lọ́yọ̀ kan. ọ̀dà ọ̀dà àdúgbò <laughs> lọ́dọ̀ ọ̀lẹ́ ẹ dákun ẹ bá ń dágbére fáwọn aráalé kẹ́ ẹ fi àwàdà dágbére. <laughs> gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá Olúgbénga Gold lèmi ń jẹ́ dáńkó bí òkè màlété anípanláyà bí òkè ìdánrè èmi lọ́kọ dúdú ọkọ pupa ọkọ bọ̀rọ̀ kìíní baba Salami àbíjọ ọmọ tí ń gba atẹ́gùn lórí transformer ẹ̀bùrà hmm? tí ń gbénu rédíò dùn mọ́bùmọ́bù pàtẹ́rẹ́ tí ń dàgbà mọ̀lú unshakable presenter responsible comedian. Oh, ọmọ tó ta gbangba ta gbangba ta gbangba ìka ilé ta gbangba ìka oko ah mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ̀ ń gbádùn wa ní gbogbo gbà ẹ ṣe mọ̀ pé mo máa ń sọ mo ní káwọn èèyàn kan máa wọ commercial vehicle dáadáa ṣùgbọ́n ẹ máa tọ́ àwọn tí ó gbàdúrà náà kọ ẹ máa wò wọ́n dáadáa kẹ́ ẹ tó tọ́ yàn nígbà mò ń bọ̀ láti ìlú èkó àṣemistakenly tọ́ màmá kan náà kọ ni pé màmá ẹ gbàdúrà fún wa màmá bá ní ọkọ̀ jésù alámì alọ́nà ọkọ̀ yìí ọlọ́mọ bá wa ẹ́ńjìn mọ́tò ọlọ́run yà sí mímọ́ àmín ọkọ̀ ọ̀run yà sí mímọ́ àwọn tó síwájú yà wọ́n sí mímọ́ àwọn tó sáàrin méjì yà wọ́n ẹ gbàdúrà tá a fi kúrò lẹ́kọ̀ọ́ tá a fi dọ́rọ̀ ẹ̀yìn mọ̀mọ́ fẹ́ kó bá gbogbo wà nù ọkọ̀ ó ní ọlọ́run à ń lọ́nu mọ́tò yìí yóò mọ mọ́tò yìí wà ọlọ́run gbà lọ. nígbà ọkọ̀ fẹ́ kó sínú odò gbogbo wa bá pariwo Jésù abákúnlẹ̀ inú ọkọ̀ pé ẹ dákun dẹ́ẹ̀bà màmá yìí ariwo màmá yìí ló pọ̀ jù dẹ́ẹ̀bà bá kọjú màmá àbáyé yín bẹ́ẹ̀ ta ni ṣẹ́bẹ́ ilẹ̀ ni mi ò màmá tó wà. kí Jésù gbà wá. dẹ́ẹ̀bà bá màmá bá kúnlẹ̀ pé dákun dẹ́ẹ̀bà bá ń gbà padà lọ́wọ́ lọ́rùn ọlọ́run ní wọ́n ní driving license. adúgbẹ́lẹ́ adúgbẹ́lẹ́ ẹ ṣe. tọ́ ǹjẹ́ títí ọjọ́ lẹ́jọ́ láti jọ máa pàdé Ògúnlékè Samuel Olúbáyọ̀ yín rèé àpọ́nbẹ́pọ̀ rẹ́pìsẹ́ńtà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ kọ́lọ́rọ̀ bá mi lódìdí fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkẹ́ ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè kábàtà ní tilé toko ọmọ ayé lógún yín rèé ọmọ òkèdè lọ́gbọ̀n ọmọ ayé kúgbà yìí ọ̀gbọ̀n ọmọ ayé gidigidi káti òde ọmọ bó ró kéde nìkan ọmọ pẹ́ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò la fi mọ̀lẹ́ ọba ọmọ lọ̀tán kí n tó lọ lókèdè wọn nítorí kíni wọn kọ́lá lọ́mọba àpọ̀lọmọ ọmọ ọlọ́lọ́ba yìí náà ló lọ̀sán alágbàlọ̀ ńlọlọrin èmi á máa sọ fún yín pé òpó òmùlérò máa jẹ àlékàn ní mi ọmọ ní tí bá ṣọwọ́ mi ọ̀bàrà bírí aṣọ méje èbí jẹ́ bí ò sí aṣọ àbárí nǹkan bí kókó bí obí àdùgbò bí àgbàràn bí esoro bí eléegun ọmọ òun ní bábí wọn gbìndẹ òun ní bábí wọn gbìnlẹ̀ kẹlẹ̀kẹ̀ kí bá ní dẹ́kọ̀rọ̀ òkú njọ abaku aṣọ funfun ní bá lọ mo pọ̀ mo lála mo wè mo rọ̀bọ̀ mo ní ọ̀dù mo ní kìmí mo bá skiyaski ní kókẹ́lẹ́ tótótó ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí ẹ má gbàgbé wípé òjò pátápátá pátá fẹ́rẹ́ kókò lu bàtà ya pátápátá apàpàtà lórí àpáta fẹ́rẹ́ akátapàtà sẹ́nu ó jẹrẹ akátá tó sì lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọpẹ́lọpẹ́ onípàtà ọlọ́run bá mi Èdùmàrè ẹni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá ah ọmọ ẹ̀yọ́ mi kí lẹ́yìn ọ̀pọ̀ ètò dókítà Lámìdé Ṣọwọ́nyá. nọ́mbà mi náà ní kọjá lọ lójú ìwòran yín o fún gbogbo ìpolówó ọjà tẹ́ bá fẹ́ ṣe lórí ìkànnì Kaftan television Yorùbá pápá jùlọ lórí ètò Ṣọwọ́nyá ẹ máa pe àwọn nọ́mbà yẹn á ṣe kíni á tún ṣe kíni á tún padà wá lọ́jọ́ mẹ́jọ hmm. ó ṣe kíni ó dàbọ̀. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá o ṣọwọ́ ń yá ṣọwọ́ ń yá létò ratata tọmọdé ń gbọ́ ṣọwọ́ ń yá létò ratata tọgbàlagbà ń gbọ́. àwa ń gbádùn ètò yìí o à ń gbádùn ètò yìí o ṣọwọ́ ń yá létò ṣọwọ́ ń yá ti dé jagun labi wọ̀lú alára àgbàyídá ti dé ogun lèkè sàmọ̀ ọmọráyé lógún ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyílẹ̀ dógún jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ níbi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó níbi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọ́n wà nílé èmi ni ọmọ yín Ṣadémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. o tẹ fi wo wa ni lórí Kaftan TV Yorùbá la wa ṣàfojúsùn àyè tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ ó pọ̀ gan. Kaftan TV Yorùbá ṣàfojúsùn àyè tó rẹwà.